wọ́n ní kí n bọ́ sí kí n gbẹ́nu sí máa kí èmi náà wá gbẹ́nu sí láti gbẹ́nu sí mo gbá wọn sí mo gbẹ́sẹ̀ sí mo gbórí sí mo wá gbé gbogbo ara wọ̀ tán gbogbo wa sọ kùtù ọ̀wọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí nǹkan ẹni yẹn. bàbá ìjì mari mari bá àgbo ayi ayi. orúkọ mi ni ọmọ ní tèmídàrú Raphael ọmọ èkìtì ni mí ṣùgbọ́n èkó lọ bí mi sí èkó mo dàgbà sí. bẹ̀rẹ̀ bèrèbèrè mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sí studio ní ìgbà tí mo fèlè WAEC ní 2011 mo dẹ̀ ṣe lọ sí iléèwé mo tún tẹpá mọ́ bẹ́ẹ̀ náà ní iléèwé ni gbogbo ẹ ti fọ́jú pọ̀ mọ́ra àwọn tó jẹ́ pé ó ti wáyé káwọn èèyàn mọ̀ pé ah bọ̀bọ́ yìí máa ń kọrin kíní kọ̀kì nǹkan máa ń kọrin káàkiri gbogbo skul láti ibẹ̀ ó competition kan ní skul gbà yẹn mo jẹ mọ́tò wọn fún mi ní mọ́tò di ẹni tó kọ́kọ́ ní mọ́tò tuntun ní ìdílé mi mo gbé lọ sádùúgbò àwọn èèyàn kí mi kó èrè láti ibẹ̀ mo tẹpá mọ́ṣẹ́ yẹn bí mo ṣe di ẹni tó ń kọrin tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ nìyẹn. ìtọ́fẹ́ lọ́jà yé bàbí mi kẹta sí mọ́tì èmi kébù. ẹ̀mí ló ń gbé gbogbo ẹ̀ wá ẹ bá gbọ́ sanku ẹ̀mí ló gbé wá ẹ bá gbọ́ kapa ìjọba ìjọba kọ ẹ̀mí ló gbé wá ẹ bá gbọ́ ìbílẹ̀ ẹ bá gbọ́ àì ẹ bá gbọ́ astarabi èmi ló ń darí gbogbo ẹ̀. yàtọ̀ mo jẹ́ ọ̀kan jẹ́ pé bọ́ọ̀lù mo fẹ́ gbá tẹ́lẹ̀ nígbà tí mo wà kékeré so mo ní jẹ́sí arákùnrin tó ń gbá bọ́ọ̀lù yẹn tó yẹn làwọn ọ̀rẹ́ mi ṣe máa ń pè é mi ní Zlatan Zlatan ìgbà tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ sí ń kọrin wọ́n rò pé kí kúkú lo orúkọ yẹn cosmo kọ́kọ́ mọ̀ bóyá orin yẹn máa jẹ́ àbí kò ní jẹ́ nǹkan ṣáà bẹ̀rẹ̀ bérebére ṣùgbọ́n tó máa bẹ̀rẹ̀ sí ń jẹ́ orúkọ yẹn ti wá di nǹkan tó yẹ pé mo á fa lọ wá di nǹkan tó orúkọ yẹn jẹ́ sóko òun ló kọ̀ jẹ́ tó yẹ pé tó jẹ́ tó lórúkọ ńlá tó ń lórúkọ yẹn àwọn èèyàn pọ̀ tó ń jẹ́ orúkọ yẹn orúkọ yẹn mean omi is golden mi ò mọ gold ní Yorùbá wúrà omi wúrà so nǹkan tó jẹ́ kí n ìbílẹ̀ àwọn èèyàn ló bá mi fi sí ní skul mi pé tí bá ti ń rábà ẹ tẹ́ mo máa ń fèdè yorùbá rábà ẹ máa ń pè mí ní ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ bí ìbílẹ̀ yẹn ṣe wọ̀ nìyẹn. wọ́n mú ọ̀nà àwọn bá bí kò ní ní kémi tó bá wọn sọ̀rọ̀ kan wọ́n mú wọn bá wọn sọ̀rọ̀ báwọn kọ́kọ́ tó báwọn kan wá gbọ́ mo ń rán ara mi lọ́wọ́ but ẹ̀dá àti gbọ́n pè lọ́wọ́ mi ẹ̀yin náà mo kọ́ tẹ́ máa ṣe ṣáàmù ti mo ti cover yín bíbá ẹ ṣe ìmọ̀ ẹ ṣe iṣẹ́ ìmọ́tótó àti ẹ ṣe nǹkan tó yẹ pé kò ní fa ìdójútì kò ní mú dọ̀tí wá kò ní bó kọ ẹbí jẹ ẹ ṣáàmù. bàbá ìjùmọ̀rẹ́mọ̀rẹ́ tó bá gbò ayé ayé tí bá lálàá tí mo rí pé mo di ààrẹ orílẹ̀-èdè pé kí ni màá ṣe mo máa kówó jẹ ni tí a sẹ́yìn pé ojú òun máa kówó jẹ máa máa ṣèlú máa ṣọ̀nà tí bá dẹ̀ ṣe ń ṣọ̀nà máa máa kówó jẹ máa kówó jẹ bíi palliative ti mo tó bá yẹ pé ojú ayé ni mo á ti jẹ ààrẹ orílẹ̀-èdè mo á lè máa kówó jẹ ẹ̀kọ́ tó ju omi mọ̀ tí bá lọ jí tí mo kó wá sójú ayé ṣẹ́yìn ò ní blame mi ẹ̀jọ̀ mi. <laughs> kúnlé wọn kàbàkàbà ṣe wọn yamayama mọ̀ráyà òṣìṣẹ́ mọ̀ráyà àbàṣà anybody gbé mú káwọn tẹ̀mí gbèsè lórí ìṣèrántí ìjọba àbàṣà ó wà nílẹ̀ ẹ̀lẹ́bà àtàkà rẹ̀ lẹ́gẹ́sọ̀ lè sí lọ́dọ̀ bákàtí bá máa bínú tàn yàn ẹ̀ńkọ́ ajá mi wàá bí vast connection mi ò ní data ọ̀ṣà wọn bí bọ́ọ̀dì ẹ̀ gbégbé sórí ẹ̀ wàá sùn lè nóbi vital fún un.